ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù mo dúró lé kristapata ilẹ̀ mìíràn ìyanrìn ni ilẹ̀ mìíràn ìyanrìn ni béèrè ìjẹ mi tilẹ̀ gan-an ó rọ kò yí padà bó ti wù kéje náà lè tó ìdákọ̀ró mi kò níyẹ̀ mo dúró lé kírísítà pátá ilẹ̀ mìíràn ìyanrìn ni ilẹ̀ mìíràn ìyanrìn ni mo kí olúkúlùkù kú ìtẹ̀síwájú ìtẹ̀síwájú nínú ìrìn àjò gbàgbọ́ lórúkọ jésù a ó mórí délé lórúkọ jésù kristi àárẹ̀ ò ní mú wa sí ojú ọ̀nà oore ọ̀fẹ́ tó ń rìn títí dé òpin olúwa yóò fi fún èmi àti rẹ lórúkọ jésù lónìí a ó sọ̀rọ̀ lórí ìṣirò ìrìn àjò náà ìṣirò ìrìn àjò náà nígbàtí Jésù ń bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ ó sọ fún wọn pé wọ́n ṣáà ní láti ṣèṣirò irú ìṣirò wo ni ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run olóore ọ̀fẹ́ lórúkọ ti Jésù Kristi la bẹ̀ yín ní wákàtí yìí à ń fẹ́ kí èèyàn ọlọ́run kó ṣí wa níyè tó bẹ́ẹ̀ gẹ́ tá ò fi ní máa rìn tàbútàbú láì lóye tàbí tí ìtara lásán kò fi ní tì wá títí wọ inú kòtò àṣìṣe ọlọ́run olóore ọ̀fẹ́ abẹ̀ ọ́ pé kí o jọ̀wọ́ ṣí wa lójú kó o ṣí wa níyè láti mọ irú ìṣirò tó yẹ ká ṣe ká lè múra àyà wa fún ìrìn àjò yìí tá ò fi ní dé agbede méjì bóun bọ́ lórúkọ jésù kristi olúwa wa àmì. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin arìnrìn àjò ìgbàgbọ́ mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí a kú ìforítì a sì kú ìfaradà lórúkọ jésù a ó gúnlẹ̀ láyọ̀ lónìí a ó sọ̀rọ̀ lórí ìṣirò ìrìn àjò náà ohun tó lè mú ìtẹ̀síwájú bá ìrìn àjò wa láìkọminú nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fẹ́ gbéyẹ̀wò lónìí Bíbélì sọ ọ̀rọ̀ kan nípasẹ̀ Jésù tó fi hàn dájú wípé ojú ń ti Ọlọ́run pàápàá nítorí àwọn kan tí wọ́n di ohun tí ò yẹ kí wọ́n dà nínú ìrìn àjò gbàgbọ́ àti wípé ìtìjú ló jẹ́ fún àwa ènìyàn tá a bá múra pé nínú ìgbàgbọ́ pàápàá láti di irú ẹni tó yẹ kí a dà tàbí láti kojú gbogbo ohun tí ó fẹ́ kojú wa nínú ìrìn àjò náà mo kà látinú ìwé Lúùkù orí ìkẹrìnlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó kà báyìí wípé bí ẹnikẹ́ni bá tọ̀ mí lẹ́yìn bí ẹnikẹ́ni bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kò lè ṣe ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá ru àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò lè ṣe ọmọ ẹ̀yìn mi ẹ jọ̀wọ́ ẹ gbọ́ láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nítorí ta nínú yín tí ń pète àti kọ́ ilé ìṣọ́ tí kì yóò kọ́ jókòó kí ó ṣírò kó ṣírò iye owó tí yóò ná àbí iye owó tí yóò tó fún òun láti parí iṣẹ́ náà kí ó má bàa jẹ́ pé nígbà tí ó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó ti rí i sí ní fi ṣe ẹlẹ́yà. E wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé kọ́ kò sì lè parí rẹ̀ ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n tàbí ọba wo ni ń lọ bá ọba mìíràn jà tí kì yóò kọ́kọ́ jókòó tí ó sì gbèrò bí yóò ṣe lè fi ẹgbàárùn pàdégun ẹni tí ó mú un ẹgbà ẹgbà wá bọ̀ wá kò ó lójú bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí onítọ̀hún sì wá tí tó wà ní òkèèrè òun ò rán ikọ̀ sí a sì béèrè ìpinnu àlàáfíà ohun tí Jésù ń kìlọ̀ rẹ̀ níbí báyìí òun ni wípé ta lẹni tó fẹ́ rìnrìn àjò ìgbàgbọ́ tí kò fi ìṣirò rin ìrìn náà pé tí a ò bá fi ìṣirò sí dájúdájú ọ̀rọ̀ wa yóò yọrí sí yẹ̀yẹ́ àti ẹlẹ́yà tí a ò bá fi ìṣirò sí i dájúdájú gbogbo àwọn tó rí wa pé a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí òun ni yóò fi ẹlẹ́yà pàdé wa ohun tí ọlọ́run tó fi ń hàn bíbá yìí ni pé òun ọlọ́run fúnra òun òun kórìíra kí àwọn ẹni tí ò gbàgbọ́ tí ò bá wa gba ìhìnrere tí a gbà kán máa fi wá ṣe yẹ̀yẹ́ ọ̀tọ̀ ni inúnibíni ọ̀tọ̀ ni yẹ̀yẹ́ tó jẹ́ òtítọ́ tó bá jí pé a bẹ̀rẹ̀ ìrìn àjò tí wọ́n sọ fún wa pé ó ń padà bọ̀ láti wá gbọ́ tiwa tí wọ́n wí pé ẹ fi sílẹ̀ yóò tó padà wá yóò tó wá bá wa a rí i wípé irú eléyìí ó jẹ́ ohun tó jẹ́ pé a gbọ́dọ̀ ronú lórí rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ dájú wípé àwa ló fi èṣù sílẹ̀ èṣù ò fi wá sílẹ̀ àwa ló yàgò fún ayé ayé ò yàgò fún wa àwa ló kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀ṣẹ̀ sì ń lé wa kiri gbogbo òye yìí gbọ́dọ̀ yé wa dájúdájú èrè ìdí nìyí tí ìpinnu wa tó gbọ́dọ̀ fi lágbára dáradára Jésù wá fi ìrìn àjò wa yìí ṣe àpẹẹrẹ ẹni tí ó fẹ́ kọ́ ilé ìṣọ́ ilé ńlá ló fẹ́ kọ́ ilé alágbára ni ilé tó sì jẹ́ ilé tí wọ́n ó fi kan kéré kọ́ tí ìnáwó rẹ̀ yóò pọ̀ púpọ̀ púpọ̀ ó ní òun dáwọ́lé ó ní ẹni yìí ó pilẹ̀ ilé lọ́jọ́ ìpìlẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó láti bá a yọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ló ń jó wípé bàbá fẹ́ fi ìpìlẹ̀ lélẹ̀ nígbà tí gbogbo ènìyàn rí ìpìlẹ̀ yìí gbogbo wọn bẹ̀rẹ̀ sí pariwo pé ah ọlọ́run rẹ̀ gbè fún ọlọ́run rẹ̀ gbè fún ohun ńlá ló fi kalẹ̀ yìí ẹ jẹ́ a wò ibi tí ó yọrí sí bẹ́ẹ̀ làwọn kan yín mú sí wípé ta ni ṣe é rò lè parí rẹ̀ wọ́n ní ṣé ó fẹ́ kú ni wọ́n ní bí òkú ń kọ́ ṣágbára rẹ̀ gbé e àwọn ẹni tó ti wòye ìrìn àjò rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti mọ̀ pé kì í pẹ́ bóun bọ́ irú wọn wọn a sì bẹ̀rẹ̀ sí gàn án láti ìbẹ̀rẹ̀ èrèdí ọ̀rọ̀ tí Jésù sọ yìí òun ni wípé a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ìrìn àjò láti tẹ̀lé Jésù òun ni ayé ń gàn ṣùgbọ́n bí wọ́n bá ti múra láti gàn wá wọn ò gbọ́dọ̀ yọ ẹ̀gàn wọn ò gbọ́dọ̀ yọrí sí yẹ̀yẹ́ wa ibi tá a ti gbọ́dọ̀ kíyèsára ni eléyìí ó ní ẹni tó ń tẹ̀lé òun dàbí ẹni tó fi ìpìlẹ̀ ilé lélẹ̀ bó bá wá fi lélẹ̀ tí ó ṣe ìṣirò tí ó wò ó pé kí ni yóò ná òun tí ó wá dá agbede méjì tí àárẹ̀ mú tí ó rí ohun tí ó ná mọ́ àwa bóun bọ̀ ọ́ ó ní gbogbo àwọn tó bá ń rí i wọn á dẹ̀ máa fi ṣẹlẹ́yà yìí pé kò tán díẹ̀ ṣó tán gbogbo gìràgìrà gbogbo kìràkìtà gbogbo ìhàlẹ̀ gbogbo ayọ̀ ọjọ́ ìpìlẹ̀ tó fi lélẹ̀ kò wá tán díẹ̀ eléyìí kì í ṣe ohun tó dùn mọ́ Ọlọ́run nínú kì í sì ṣe ohun tó dùn mọ́ àwọn arìnrìn àjò ìgbàgbọ́ tó ń ṣàṣeyọrí kò dùn mọ́ àwọn náà nínú èrè ìdí nìyí tí wọ́n gbọ́dọ̀ fi múra dáradára dára láti má jẹ́ pé orí rẹ lówó yẹn yóò ti ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún ọ wípé ó bẹ̀rẹ̀ ó dé ibì kan ó bóun bọ̀ ọ́ kí ni àwọn ohun tí ó ń jẹ́ pé ká bẹ̀rẹ̀ ilé ká má lè parí rẹ̀ ó bẹ̀rẹ̀ ìgbàgbọ́ ó bá a débi pé ó jẹ́wọ́ Jésù ó ṣe ìrìbọmi lẹ́yìn ìrìbọmi ó di ẹni tí ó ń gba ara olúwa ó sì ń bá ọlọ́run rìn ijó inú chọ́ọ̀chì ó bá ọ lára mu àwọn ẹ̀rín àti àwàdà láàrin àwọn ọmọ ọlọ́run ó fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ó ti gbàgbé pé inúnibíni wà hmm. ó ti gbàgbọ́ yé pé inú níbí ni wà olórin kan wà tó kọrin nínú ìwé orin wípé torí mi àti ìhìnrere ẹ lọ sọ tìrà padà àwọn òṣèré ń ké àmì tìrẹ ní gbogbo ògo wọn sọ tìbí tìyà tiku ìfẹ́ ètùtù ńlá rẹ̀ wọ́n ká ohun ayé ṣòfò tàjíǹde ohun jọba rẹ̀ ìyẹn ni pé gbogbo orin ayọ̀ èyí tí àwọn ọmọ ọlọ́run ìgbàanì ń kọ orin wọn ń sọ ti bi tìyà ti kú àti ti ìfẹ́ ètùtù ńlá Kristi kì í ṣe pé orin wọn ń sọ̀rọ̀ á jẹ á mu á nà á lò nìkan eléyìí sì jẹ́ ìkìlọ̀ ńlá fún gbogbo àwa oníwàásù àti àwa tí à ń ríran sí àwọn ènìyàn a gbọ́dọ̀ kíyèsára lórí ohun tí a ń sọ fún àwọn ènìyàn èrè ìdí ni wípé gbogbo ẹni tẹ́ ẹ sọ fún wípé jésù ń gbanilà jésù ń woni sàn jésù dára púpọ̀ gbogbo ohun tẹ́ ẹ sọ náà ló ó dára bẹ́ẹ̀ gbogbo rẹ̀ náà ló rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èé ṣe tẹ́ ẹ fi gbàgbé láti sọ fún wọn wípé inú níbí ni wà nínú ìrìn àjò yìí inú níbí ni ló ń múni bóun bọ́ ló ń múni pẹ̀yìn dà nígbà àwọn tó jẹ́ pé dídùn blẹ̀ nìkan lẹ sọ fún wọn nígbà tí wọ́n bá kan ibi tó korò àti ibi tó kan wọn á pẹ̀yìn dà wọn ò ní lè tẹ̀síwájú mọ́ gbogbo àwọn tó rí wọn gẹ́gẹ́ bí abọ̀rìṣà àti gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mìíràn tẹ́lẹ̀ tí wọ́n wí pé ta ni ojú kòkòrò ló ń mú un lọ ó máa tó padà sẹ́yìn tí wọ́n bá rí wọn á bẹ̀rẹ̀ àti yẹ̀yẹ́ nítòótọ́ rìkíṣípin eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ayé sọ sí i lára bí àsọtẹ́lẹ̀ ó ṣe mọ́ ọ lára ní tòótọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run àwa sì ń bẹ ọlọ́run láti máa fi oore ọ̀fẹ́ rẹ̀ tẹ̀síwá síwájú ní ọjọ́ gbogbo èrè ìdí ni wípé gbàrà tí àwa ti gbà á ní àwọn olùkọ́ wa ti fi yé wa wípé à ń rìn ìrìn àjò yìí ti bí ti yà ti kú pẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ìtùtù ńlá ọlọ́run ó wà pẹ̀lú wa láti mú wa làájá ọwọ́ ọ̀tún òdodo rẹ̀ ó ń gbé wa ró láti mú wa làájá eléyìí ni ìdákọ̀ró wa láàrin ìjì eléyìí ni ìfọ̀kànbalẹ̀ wa lákòókò ìṣòro eléyìí ni ìmísí tí àwa ń gbà ní àsìkò tí oríṣiríṣi ìpèníjà tó bá dìde sí wa ní tòótọ́ ẹni tó jẹ́ pé rere nìkan la fi hàn án tí a ò sì fi inúnibíni tó ń bọ̀ lọ́dọ̀ ayé tá ò fi hàn fún un dájúdájú nígbà tí ohun tí ò retí tó bá farahàn irú ẹni bẹ́ẹ̀ yóò bóun bọ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ nítòótọ́ gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wọ́n fẹ́ kí a mọ̀ yìí pé ìkan nínú àwọn ẹ̀tọ́ wa tá ò lè yẹ̀ sílẹ̀ si tá ò lè yẹrí fún tá ò sì lè sá fún òun inú níbí ni àwọn ènìyàn àwọn ìṣòro kan wà èyí tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dé bá a bá ti pe orúkọ Jésù a ó gbọ́n dànù kúrò lára wa ṣùgbọ́n àwọn mìíràn wà tó jẹ́ pé ní ìgbà tí wọ́n bá fẹ́ dé dájúdájú oore ọ̀fẹ́ la ó máa béèrè pé oore ọ̀fẹ́ sí i oore ọ̀fẹ́ sí i nítorí pé àwọn ohun tí ò lè ṣàìfarahàn ní ìrìn àjò wa ni ẹni tó bá lọ sọkún bá Ọlọ́run láti wí pé àwọn ènìyàn ń ṣe inúnibíni òun nítorí ìhìn rere Ọlọ́run yóò fún ní ọ̀rọ̀ ìtùnú yóò sì fún ní okun yóò fún ní agbára ṣùgbọ́n ó ṣeé ṣe kí ìgbóguntì yìí kó má tètè parí bẹ́ẹ̀ Ọlọ́run máa ń fún wa ní okun láti làájá ni kò fún wa ní okun láti má rí ohun tí ó jẹ́ ìpèníjà rárá nítorí náà ó ní talẹ́ni náà tó fi ìpìlẹ̀ ilé ìṣọ́ lélẹ̀ tí ò ṣírò tí ó wá dọjọ́ iwájú tí wàhálà dé tí ò lè kọ́lé mọ́ tí gbogbo ènìyàn fi ń ṣe ẹlẹ́yà lórúkọ Jésù ìrìn àjò ìgbàgbọ́ wa kò ní yọrí sí ẹ̀sìn àti ẹlẹ́yà ní ìkẹyìn ayé lórúkọ Jésù Olúwa wa bákan náà nígbà tí Olúwa wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ó tún sọ fún wa pé ta ni ẹni náà èyí tó jẹ́ pé ó dàbí ọba èyí tó jẹ́ pé ó fẹ́ lọ sójú ogun láti lọ pàdé ọba mìíràn lójú ogun ọba tó ń kó bọ̀ ìyẹn ní ten thousand ṣé bó yẹ kí òun ní twenty thousand èyí tí ó fi kó lójú ṣùgbọ́n ó wá kó five thousand ó fi ń pàdé ogun tí ó jẹ́ ten thousand jagunjagun ló fẹ́ kojú ẹ̀ bíbélì wípé nígbà tó bá yọrí lókèrè lórí òkè tó rí àwọn ẹgbẹẹgbẹẹgbẹ̀rún ọmọ ogun ọ̀tá ńṣe ni yóò rán ikọ̀ sí adarí wọn pé kó jẹ́ káwọn parí ìjà náà ẹ sì mọ ohun tí eléyìí túmọ̀ sí tó bá ti ní káwọn parí ìjà náà ó túmọ̀ sí pé ó di ẹrú fún àwọn tó fẹ́ bá a jà nítorí pé apá rẹ̀ ò ká wọn mọ́ àwa arìnrìn ìgbàgbọ́ ni Jésù ń bá sọ̀rọ̀ yìí ìyẹn ni wípé ìwà yáàjà àti ìjàkadì ayé òun ni ìrìn àjò ìgbàgbọ́ tí o bá dé agbede méjì tó o ní wàhálà yìí pọ̀ o ò lè lọ mọ́ dájúdájú o bóun bọ́ o di ẹrú Sátánì nìyẹn nítòótọ́ ohun gbogbo tí a ń pàdé lọ́nà ó ń sọ fún wa wípé kí a bóhùn bọ́ ṣùgbọ́n ohun tó jẹ́ ìyanu ni wípé ẹni náà tí a ń wò èyí tí ń ṣe olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ó ń kí wa láyà ó ń fún wa lókun ó sì ń wípé ẹ máa tẹ̀síwájú kírísítẹ́nì ológun nítòótọ́ ọlọ́run wa fúnra rẹ̀ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ni àárẹ̀ kì í mú òun kì í sì í ṣàárẹ̀ nítorí náà gbogbo ìjàkadì ti ẹ̀mí èyí tá a fi fún wa láti jà nínú ayé bíbélì sọ fún wa pé ọlọ́run ti pèsè ìhámọ́ra sílẹ̀ èyí tó jẹ́ pé a gbọ́dọ̀ fi hámọ́ra láti lè ja ìjà náà nínú ìwé Éfésù ó sọ fún wa nínú orí kẹfà rẹ̀ wípé kí a jẹ́ alágbára nínú Olúwa àti nínú gbogbo agbára ipá rẹ̀ kí a gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ ká lè dúró tiiri ní ọjọ́ ibi kì ṣe ká lè sá tàbí ká lè ní ìpínwọ̀n àlàáfíà pẹ̀lú ọ̀tá wa ẹni tó bá ní òun ó parí ìjà pẹ̀lú ọ̀tá ńṣe ni yóò dẹrú ọ̀tá nítorí náà a ò fi fún ọ láti di ẹrú ọ̀tá a fi fún ọ láti ṣẹ́gun ọ̀tá ni má sì gbàgbé wípé gbogbo àwọn ìhámọ́ra ti ẹ̀mí ó wà fún ọ láti borí ọ̀tá kì í ṣe láti di ẹrú ọ̀tá nítorí náà dira pé bí o ti ń rìnrìn àjò yìí má jẹ́ aláìlágbára má jẹ́ aláìlókun má jẹ́ aláìnípinnu má jẹ́ abóhùnbọ́ ènìyàn nítorí náà oore ọ̀fẹ́ ọlọ́run ó ń bẹ ní ìkàlẹ̀ fún èmi àti rẹ èyí tí ó jẹ́ pé yóò máa bomirin wá lójoojúmọ́ gbogbo ìkọ̀sẹ̀ tá ń kàn lójú ọ̀nà yóò sì máa fún wa lókun láti là á lórúkọ jésù kristi olúwa ọlọ́run olóore ọ̀fẹ́ tó ti pè mí àti rẹ tó sì ti fi ìjọba ọ̀run síwájú wa láti lépa rẹ̀ àti láti wọnú rẹ̀ yóò dì wá mú wọ ọjọ́ ìdáǹdè lórúkọ ti jésù bá a ṣe ń la agijù ayé yìí kọjá ọ̀fẹ́ èyí tá ó fi gúnlẹ̀ sí èbúté ayọ̀ wa olúwa yóò fi fún wa nítòótọ́ àwa mọ̀ pé àtayé àtèṣù àtẹ̀ṣẹ̀ ló ń dúró láti yọ̀ wá pé ká bóun bọ́ ṣùgbọ́n olúwa bẹ̀ ọ́ mú wa làájá ká lè yọrí bí aṣẹ́gun kì í ṣe bí ẹni tá a rẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín. Ah,